ẹ ẹ ẹ ẹ mọ́mí ẹ̀yin náà ojú dádì ìkẹsọ̀ pé èmi àti ẹ àjọ gọ́ọ̀mù pọ̀ ni àjọ lẹ̀ pọ̀ ni àjọ máa bára wa ṣe kí ni àjọ máa bára wa dàgbà àjọ máa bára wa dògbó ni láṣẹ ọlọ́run ọba ohun yẹn ni mo jù fẹ́yìn tẹ́ wà nílé láṣàálẹ̀ yẹn kọ́kọ́ hàn yẹn náà <laughs> kí wọ́n máa fẹ́lẹ́ náà kí yín káàbọ̀ padà sórí ètò Ilé Aláyọ̀ lọ́jọ́ títí ní pàfẹ́ náà ìjẹ́sẹ̀ darapọ̀ mọ́ orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ aya Olúwaṣeun láfọ̀mù ṣé wọ́n rà wọ́n nílẹ̀ aláyọ̀ mi tá a jọjú wọlé lẹ́ẹ̀kan wọ́n ti wá ń kalẹ̀ wọ́n ti wá débi wọ́n ti gbàgà fún wọn wọ́n ti jù ẹ kú kalẹ̀ ẹni sílẹ̀ aláyọ̀ mi ẹ káàbọ̀ sórí ètò ẹ lẹ́ sísítà mi ọ̀gá ọ̀gá fífi ẹni ṣe yinyin ní dán yinyin pé bẹ́ẹ̀ sì rí ọkùnrin tí ń tọ́jú obìnrin ẹ nílò láti béèrè pé ẹ kẹ́ẹ̀kan máa béèrè pé ẹ̀jọ̀ sísítà irú cream wo lẹ̀ ń lò tẹ bá ti gbọ́ irú ìbéèrè bẹ́ẹ̀ ọwọ́ ọkùnrin wà ọwọ́ ìtọ́jú wà lára irú obìnrin bẹ́ẹ̀ ni bọ́dà mi ẹ kú kalẹ̀ lórí ètò bóyá kì í ṣe báyìí bá ń ṣe àfihàn ìdílé yín fáwọn aráalé. bẹ́ẹ̀ni bu akin. On down. ẹ kúrò lẹ́ akalẹ́ ní gbogbo ẹ̀ tó ń wọ orúkọ wa náà ni Mr and Mrs Olúwatóbi Babarinde mr and mrs olúwatóbi Babande, ẹ jókòó kẹfẹ̀yìntì àfihàn balẹ̀ wà tí ẹ ti tún wá gbé olórí dání ìdílé babárìndé àwọn náà ni àlejò wa lórí ètò ilé aláyọ̀ ní àṣálẹ́ tèní àwọn àlẹ́ kì í yín o wọ́n ní ẹ ìjókòó wọ́n ní ẹ káàbọ̀ sísà mi ìgbéyàwó yín ti tó ọdún mélòó one and a half ọdún kan. ó lọ pé ọdún méjì ó gbẹnu lé ọdún méjì ẹ eh, ìgbéyàwó tó ń lọ pé ọdún méjì kì í ṣe kèrémí ọlọ́run àtúbọ̀ máa bá mi tukọ̀ ìgbéyàwó yín síwájú àti síwájú sí i ẹ máa máa dàgbà nínú ọgbọ́n nínú òye nínú ìmọ̀ tí a fi ń tukọ̀ ìgbéyàwó láṣẹ ọlọ́run ọba kódà mi kò lẹ́ ti pàdé eh, pretty lady ẹ ẹ lẹ́yìn ojú ẹgẹ́ <laughs> tọ́jú kò tí ì nípa rẹ ọ̀fẹ́ Ọlọ́run ẹ school àti pàdé. Hmm. so sukuu. bẹ́ẹ̀ni <laughs> ẹ pé. irú school wo ni. Adeniran Ogunsanya College of Education. Ogunsanya okay oya. so ibẹ̀ láti pàdé so music ni I just study ni wow. ní school so hmm. though senior mi ni hmm, ló jẹ́ ní <laughs> hmm, ló jẹ́ ní school so bàtà dẹ̀ pàdé. wọ́n fi senior sí bẹ́ẹ̀ ni ah, <laughs> so bẹ́ẹ̀ láti parí láti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. kí lẹ ṣe dá wọn mọ̀ ládùúrò obìnrin tó pọ̀ ní skul kí lẹ ṣe rí i pé ah this one bẹ́ẹ̀ni kò lè eh, lọ. bí <laughs> mo ti máa ń wo gbogbo bá ṣe máa ń bó ṣe máa ń ṣe ní skul hmm. ṣe rehearsals then àdẹ́n bó ṣe máa ń wùwá sí. Hmm. ní àárín àwọn student èmi ò tẹ kọ́kọ́ fọkàn sí hmm. ọ̀tìgbà tí àṣẹwà ṣe tán ní school mọ́ ẹ̀kọ́ òun ṣáájú mi tán so ní final year hmm. tó wá jẹ́ ti tọ̀rọ̀ ọ̀dọ̀ ó wá ṣe ah, clearance school nígbà yẹn normally mi o everybody ní friend tọ̀dọ̀ mi Everybody mo gba research everywhere eh. so ìgbà tó wá wọn ti ṣe tó ń so ìgbà tó wá ṣe tó wá padà wá ṣe clearance ní school hmm. so táàmì lèmi prepare fún eh, final exam tọ̀dọ̀ mi gbà yẹn hmm. so office tí o ti wá ṣe clearance yẹn àti wá hmm. parí pa ah kí ni kan tí <laughs> tẹ wá ṣe ní so bẹ́ẹ̀ ni conversation wọn ló ti bẹ̀rẹ̀ so they pe okay now wàá gba number níbẹ̀ hmm. so wàá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ní yọ ẹ kúrò <laughs> as time dey go dey go dey go gbà tí ọ̀rọ̀ ti ń dùn tó ti ń wọra ó ti ń di ìgbà wo ni màá rí ẹ nà. so bẹ̀rẹ̀ sí ní okay what is the next thing so báwo ni iṣẹ́ and all that torí pé mi náà wàá ṣe tán gbà yẹn. ẹ gbóhùn sókè wò káwọn alẹ́ gbóhùn yín dáadáa o. bẹ́ẹ̀ ni so bẹ́ẹ̀ láti wájọ ń sọ̀rọ̀ Okay. la bẹ̀rẹ̀ bá la ṣe fẹ́ mọ́ra dáadáa ká mọ́ra dáadáa sí ẹ máa sọ̀rọ̀ gbà mí a máa kọ́ lórí fóònù ṣe fóònù hmm. kọ. ẹ ń bá senior yín sọ̀rọ̀ overnight kọ́ <laughs> lórí fóònù. fóònù so máa chat do o tiẹ̀ tó stage kan o eh, lost contact. Hmm. constant wọn gbà so our best. Okay, later mo ṣáà gé ẹ̀nẹ̀ padà because ní group chat ní school gbà ó ní group chat kan tá a wà so bẹ̀rẹ̀ mo ti wá hmm. padà hmm. láti. bẹ̀lẹ́sù àtún ti lọ wá ládùúrú èèyàn tó pọ̀ nínú group chat yẹn bẹ̀lẹ́sù ti lọ wá contact ó dáa ẹ̀fí lé ń bẹ̀ sísà mi nígbà tí brọ́dà mi bẹ̀rẹ̀ sí ní bá yín sọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ̀ tí pé ọ̀rọ̀ yìí ti ń kọjá eh, oní kọ́símẹ̀ tí ó kò ṣe cosmate o kí ni àwọn nǹkan tẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní èròǹgbà yín nípa wọn. at first ọ̀hún uh, ìgbà tí wọ́n bá mi sọ̀rọ̀ ńgbà yẹn was like torí ìgbà táwọn à school hmm. mi ò ń àkínjọ́ ń sọ̀rọ̀ lọ títí because then ìgbà tó mi torí mi sí ni àwọn ọmọ yẹn. Hmm, wọ́n ti sọ ẹ má tún sọ àti gbọ́. <laughs> bó ṣe wá approach mi mo wá ní ah wípé ah, àgbàtà dẹ̀ wá school pé à kì í pé báwo ni aṣọ wa. tẹsẹ̀ ń rí mi ni bẹ̀lẹ̀ sí gọ́ọ̀mù mojú tẹ́lẹ̀ ni ah, tó bá dé mi èmi kan tèmi sọnù. so aṣọ wa ń sọ̀rọ̀ mo wá ní ah, ok pé mo máa ronú sí o àwa ní òkè o so as time goes on bá ṣe wá conversation wa then I was not like ah olómi náà ṣáà ṣe sometimes màá wò pé ah, tẹ́lẹ̀ ẹni yìí bá mi sọ̀rọ̀ pé what is going on so um, from there sha my mind was just with him like pé ah náà ti bẹ̀rẹ̀ sí ní yóò fẹ́ lọ́rọ̀ kan <laughs> bọ́dà mi ìgbà wo gangan lẹ make up mind yín pé mo fẹ́ fẹ́ ẹ nìyí. bẹ́ẹ̀ni ṣe ẹ lo according to bí èmi ṣe bí mo ṣe plan ẹ mọ̀ pé téèyàn bá plan nǹkan ọlọ́run ah. máa ń bẹ̀rẹ̀ <laughs> ṣiṣẹ́ ní tọ́lọ́run so èmi wò pé tó bá tó time tí hmm. láti marry hmm. ọlọ́run máa as in that con uh, confirmation máa wá láti ọ̀dọ̀ pé everything bá ṣe máa wà very easy though mo ti ń èmi ò tiẹ̀ fojú sí ọ̀dọ̀ ẹ̀ náà despite pé bóyá à ń hmm. but there was a day tí àjọ ríra àkókò wá sọ́dọ̀ mi ni so the thing just i almost i have that convince ní. convention pé convention láti ọ̀rọ̀ ah, ìyàwó mi rèé. láti <laughs> so gbọ̀n hmm. nǹkan tí mo wá ní sí gbogbo nǹkan tá a jọ ń ṣe bá a jọ ń sọ̀rọ̀. Hmm. in fact sometimes when a bá ń gbá a lọ church ọ̀dọ̀ mi àti ẹ̀ kò jìnnà síra hmm. tá a bá lọ sí church wa pray the same direction ni. ni gbogbo ọ̀nà yín máa ń gbà. <laughs> nǹkan tí n bá sọ. So, Hmm. nǹkan tó bá bá lẹ́nu náà lẹ́ máa bá náà ní lẹ́nu ọgbọ́n nǹkan tí mo gbogbo gbogbo nǹkan tí mò ń ṣe and then wọn ń tali ó ó ń jọra ó ń jọra so wá dúkẹ́ ibi tí ibi tí wọ́n gbòbí sí rèé òbí <laughs> tí ń lalẹ̀ wù bẹ́ẹ̀ ó dáa ó dáa àwọn ará lè ń gbọ́ ìrìn àjò ìgbéyàwó yín ibi tí ẹ ti bẹ̀rẹ̀ ibi tí ẹ ti ríra yín he ó máa ní nǹkan pàtó tẹ rí nínú sísítà mi tẹ fi sẹ́yìn mọ́ wọn àbọ̀ṣẹ́jú lẹ́ni bẹ́ẹ̀ni nǹkan tí mo kàn rí níbẹ̀ ni pé gbogbo nǹkan tí mo ní tí mo fi pé mo like ní ara obìnrin. Hmm. gbogbo ẹ̀ náà ní ìwà hmm. rẹ̀ lẹ̀ oní ìwà rẹ̀ lẹ̀ ìwà tútù ẹ̀rín músẹ́ ìsanra <laughs> jù kúkúrú jù ọ̀gá jù bẹ́ẹ̀ni so. ẹ̀yin kan kí ni kan pàtó tẹ máa rí tẹ fi sá tẹ̀lé tẹ fi jẹ o àbọ̀ṣẹ́jú lẹ́nu. <laughs> ọjọ́ tí mm, nǹkan tí mo like about uh, what I want my future is husband to be not lara bad náà tún rí lára wọn tí ì bá gé fọ gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ o ẹ aláfẹ́ ọmọ gbé ojúgun orí kété bèbí ṣeré fún mi ẹ wọ́n rárá ní ẹ̀ tí ì rí nǹkan kan ẹ̀jẹ̀ adé òkè lọ́hùn àpadàbọ̀ orí ètò ilé aláyọ̀ lẹ́sẹ̀ wà lórí Orísun tẹlifíṣàn tìyín gangan èmi àti àwọn ìdílé Bàbárìndé àwọn náà ní àlejò wa lórí ètò ní àṣálẹ́ ìní wọ́n ṣe wà ń kalẹ̀ wọ́n ṣe wà ń digbé lẹ́yìn àlejò mi kú kalẹ̀ lórí ètò ṣẹ̀yìn ìdílé aláyọ̀ tèmi nìkan ṣoṣoṣoṣoṣo ee ó ga jù à ń gbọ́ ìrìn àjò ìgbéyàwó yín kó tó di pé a lọ sí òkè lọ́hùn nígbà àti bọ́ sí abala tí ó kàn abala tí àwọn aráalé tí wọ́n ti ń retí bọ́dà mi ẹ bá ń wojú ìyàwó yín pé ṣé o tán dáadáa ṣé o mọ̀ mi tán dáadáa. <laughs> kí lẹ wà sọ o ṣé ẹ mọ ọkọ yín tán dáadáa ah, hmm. ẹ̀yin náà bá àwọn ojú ọkọ yìí kẹ pé ṣé ẹ mọ̀ mi tán dáadáa. ṣé ẹ mọ̀ mi tán dáadáa. bẹ́ẹ̀ni. àwárí ah, hmm. báwọn ẹni múra wọn tán dáadáa sísà mẹ́rin lẹ́ẹ̀bọ̀jú o láti bí ijọ́ méjì àwọn obìnrin ló ti ń bojú àwọn ọkùnrin ló ti ń bojú ẹ má jẹ́ kó ẹ̀yin lẹ́ bójú àwójú tara yín lẹ́ bò ẹ ṣì tán ẹ ṣì kìíní yẹn tán kó má bàa ṣe gèlè yín ní jàǹbá mhm, ẹ rọra kàn fi ṣe gẹ́ngẹ́ bẹ́ẹ̀ ẹ mú lọ sọ́wọ́ ìsàlẹ̀ ẹ̀yìn o ṣó ti dúró yóò jábọ́ o ẹ mọ̀jọ́ jábọ́ ó yẹ kẹ́ ẹ só ni o àbí kọ́kọ́ yín bá yín só. Mm. Hmm ẹ kàn rọra sọ ẹ hmm, ṣeun ẹ rọra má lé igi ẹ bẹ́yẹn ó yá bọ́dà mi ẹgbà ká ṣe ń kọ́ mọ́ kóbó sísà mi ẹ mọ̀ bínú o àní pẹ́ padà dé o. ìbéèrè alákọ̀ọ́kọ́ ti ń lélẹ̀ wọ́n ní pé kí ni favourite fruit ìyàwó yín èso wo ni ìyàwó yín fẹ́ràn jù èso tí ìyàwó yín fẹ́ràn ẹ ti kọ́. ìbéèrè lẹ́ẹ̀kejì lélẹ̀ wọ́n ní kí ni best subject ti yín nígbà tẹ wà nílé ìwé gíga tẹ wà ní Adéníran Ògúnsànyà kí ni best subject yín ó tẹ̀ ti dá ẹ ti ní ilé ìwé kan náà lẹ́yìn àti ìyàwó yín jọ yóò tún rọrùn. ìbéèrè lẹ́ẹ̀kẹta rèé pé kí ni unique talent ìyàwó yín bí akara sọ pé super power kan tí ìyàwó yín ní. bẹ́ẹ̀ lọ́wọ́ bọ́dà mi ń jó kẹ́ẹ̀nì kẹ́ẹ̀nì kẹ́ẹ̀nì kẹ́ẹ̀nì kẹ́ẹ̀nì kẹ́ẹ̀nì kẹ́ẹ̀nì. wọ́n níbẹ̀ bá wọlé ìtaǹjẹ kan lénìí ilé ìtaǹjẹ ìgbàlódé kí ló likely kẹ́ ẹ rà ká pé itri kí ló likely kẹ́yìn rà tẹ́ ẹ fẹ́ jẹ tẹ́ ẹ máa jẹ ẹyin fúnra yín. ẹ ti kọ́ eléyìí tó gbẹ̀yìn rẹ̀ jẹ́ báyìí wẹ́yọ̀ kan sí i pé bẹ́ẹ̀ bá fẹ́ jẹ ìrẹsì ọ̀nà wo ló máa ń dùn mọ́ yín láti jẹ ṣe fried rice ni àbí jọ̀lọ́ àbí ìrẹsì aláta súẹ́súẹ́ tán máa dín ta sí irú èwo lẹ máa ń fẹ́ràn láti jẹ ẹ̀yin náà ló lọ sọ́dọ̀ ẹ̀. yín ogún o ó ti dá ẹ ṣe ẹ bá ń gbé e wá ẹ bá bá yọ ìbòjú tí ìyàwó yín fi bòjú ìyàwó yín ti rẹ́rìn dáadáa lórí ètò ilé ẹ bá yọ ìbòjú tí wọ́n fi bòjú ẹ má bínú ah sísá mi ṣé ẹ bínú sí wa ẹ káàbọ̀ padà sórí ètò ilé aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn mo ti béèrè àwọn ìbéèrè yìí lọ́wọ́ ọkọ yín ẹ̀yin lẹ sì máa ní àǹfààní láti máa dáhùn àwọn ti kọ́ ṣé kí n tẹ̀síwájú ìbéèrè alákọ̀ọ́kọ́ rèé pé irú èso wo ni ẹ̀yin fẹ́ràn jù ẹ̀yin apple hmm, ó ga ó dàbí ti kọ apple apple apple ẹlẹ́ẹ̀kejì rèé a sọ pé kí ni favourite subject ọ̀pọ̀ yín nílé ìwé gíga. music music náà ni ṣé eh, subject kan wà tó ń jẹ́ music. Um, music performance ah. aspect. ok torí àwọn náà kọ music síbí. Si mo dẹ̀ mọ̀ pé music gangan ni course the whole of the course eh, subject ni mo béèrè mo ṣe ń bèrè pé ṣé eh, subject kan wà tó ń jẹ́ music tẹ́ ẹ bá parí àwọn aráàlú mo jẹ́ àyàn <laughs> music performance ok ẹ ti gbà tán ẹlẹ́ẹ̀kẹta lélẹ́yìí a sọ pé kí ni talent kan tí ẹ̀yin ní tó dàbí supernatural talent. orin ee hmm. Hey, ga pọ̀ tí ẹ̀ stress ara wọn orí ni láti máa kàn gbọ́dọ̀ <laughs> àbí náà kọ síngì hmm, ẹ̀dùn ti gbàyàn náà tán ó dáa ọkùnrin ẹ bá wọ ilé ìta oúnjẹ ìgbàlódé kan lénìí kí ló likely kí ọkọ yín lọ sí díẹ̀ tààrà báyìí tí wọ́n fẹ́ lọ rà tí wọ́n fẹ́ jẹ fúnra wọn. ẹ bá wọ eatery lénìí kí ló likely pé ẹ́ eh, ọkọ mi ìdí kíní ló ń lọ straight bóyá àsìkò wá sáré ìdí kí lọkọ yín ń lọ straight bọ́ bá wọlé ìta ń jẹ ìgbàlódé lẹ́nu. rice. ah <laughs> rice àti kíni. rice and stew rice and stew ètò ẹsẹ̀ ti gbà kódà mi kọ rice and beans mo ti fún yín èyí tó gbẹ̀yìn rèé mo sọ yìí pé báwo ni ọkọ ṣe fẹ́ràn láti máa jẹ ìrẹsì ṣé jọ̀lọ́ ni àbí fried rice àbí funfun tẹ ẹ máa ti ta sí. white rice pẹ̀lú ata. ẹ̀ẹ́ ó gan hmm, bí ọkọ náà ti kọ rice and stew wọ́n ti gba gbogbo ẹ̀ pátápátá ẹ̀ ti gba hundred hundred. Ah. ah kí ló dé tí ẹ̀ṣẹ̀ máa kì kù fẹ́ mi ó lágbára <laughs> ó dáa ẹja sáré lọ sí àṣìbọ̀ wàá ṣèlérí torí ẹ ti gba hundred hundred ẹja sáré lọ sí apá bíi tó bá ti jẹ́ yín kẹ́ lẹ́yìn tó bá jọ́kọ̀ yín kẹ́ náwó sí wọn pé ọkọ mi tó bá jẹ́ yín náà ẹ lé mi tó bá jọ́kọ̀ yín tó bá jẹ́ ìyàwó yín kẹ́ náwó sí wọn ò ní me or you question là ń lọ báyìí wọ́n ní ta ló máa ń ṣe ìmọ́tótó jù sáàrin ẹ̀yin méjèèjì ẹ náwó tí yín sókè tí àwọn aráalé máa máa rí ni pé ìyàwó mi ni o <laughs> wọ́n ní ta ni gist master ta ni mò ń rojọ́ dáadáa láàrin ẹ̀yin méjèèjì èyí <laughs> ni gist master hmm. ẹ sì wá sọ̀rọ̀ ní wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ lórí ètò ilé aláyọ̀ lórí Orísun wọ́n ní ta ló fẹ́ràn láti máa dá wà ní ibi tó bá dákẹ́ rọ́rọ́ tí ò sáré wo nínú ẹ̀yin méjèèjì ẹ̀yin ẹ sọ̀rọ̀ ah. èyí tó bá ti já wọn kíyàwó yín tó nọwọ́ tán síra wọn lẹ́yìn náà máa ti tètè náwó sí wọn la máa fi mọ̀ pé ìyàwó yín ni lóòótọ́ wọ́n ní ta ló máa ń tètè sùn tẹ́ ẹ bá ń wo eré àgbéléwò ìyàwó yín náà ni ó dáa wọ́n ní ni ó fẹ́ràn láti máa kàwé ẹ̀yin ẹ nawọ́ sí wọn tó bá ti já wọn ẹ ẹ tẹ́ ẹ bá ti wọ́n sọ ẹ̀ ní jẹ́ kí géèmù yẹn dùn o. wọ́n ni ó máa wà ta ló wà organized gbogbo nǹkan tóní tóní tóní láàrin ẹ̀yin méjèèjì. àwọn ó dáa ó ní ta ló máa ń sọ oúnjẹ ta ló sọ oúnjẹ jù who is a better cook ẹ̀yin náà ni wọ́n ní ta ló máa ń ṣe surprise surprise surprise lójoojúmọ́ ẹ ń ronú sí <laughs> sísà mi ronú sí bóyá wọ́n fẹ́ contest ẹ pé àtẹ̀mí náà <laughs> wọ́n ta ló máa ń rántí àwọn ọjọ́ ọjọ́ ìbí ọjọ́ this ọjọ́ that àwọn náà ni <laughs> wọ́n ta ló fẹ́ràn láti máa rìnrìn àjò àwọn ni ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹ ti mọra yín dáadáa ẹ mọra yín dáadáa ó yá ẹ bá ń wojú ìyàwó yín kẹpẹ nítorí pé mọ̀ mi tán dáadáa torí pé mò ń tán dáadáa. kí ló fẹ́ kí n ṣe fún ẹ lálẹ́ yìí o. kí ló fẹ́ kí n ṣe fún ẹ lálẹ́ yìí. tá a bá délé o tàbí bá a bá ti ń lọ ni o tàbí láti bí i ni o kí ló fẹ́. ẹ mọ ọkọ yìí tán dẹ́dọ̀dẹ̀ ah, ah. kí ni nǹkan tó fẹ́. ẹ̀sùn tẹ́ ẹ fẹ́ ẹ tún ronú sí i irú gift wo ó yá ọkọ yín máa rà ọ̀rọ̀ kan yìí náà máa béèrè ní tí wọ́n <laughs> fẹ́ ẹ̀dẹ̀ dandan kẹ́ ẹ̀ fún wọn. àbí so kí ni nǹkan tó fẹ́. ìyá sọ gift tẹ fẹ́. aṣọ. aṣọ gbà wo lẹ fẹ́ kàn rà kọ́ fún yín lówó àbí kàn rà wá. kàn rà wá. kàn rà wá ṣẹ̀gbọ́n wọn láṣọ làwọn fẹ́ ẹ ṣèlérí èmi máa pè mo máa béèrè o. bẹ́ẹ̀ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run Hmm. máa ṣe. ètò mo ro aṣọ tán fẹ́. bẹ́ẹ̀ni. lọ́yẹ̀ yìí náà bá wojú ọkọ yẹn pé nítorí pé ọmọ mi tán dáadáa. nítorí pé ọmọ mi tán dáadáa. kílẹ̀ wá fẹ́ báyìí o. kílẹ̀ fẹ́ báyìí o. lálẹ́ yìí o. lálẹ́ yìí. Hmm. kílẹ̀ fẹ́. ẹ mọ̀ pé inú dídùn ló ń mórí yá ìyàwó yẹn á tún lè máa mọ̀ yín dáadáa sí kílẹ̀ fẹ́. nǹkan tí mo fẹ́ ojú o ó fún mi ní oúnjẹ tí mo. sẹ́rí tí n bá gba àlejò ogún ọkùnrin bẹ́ẹ̀ bá ní kí lẹ fẹ́ wọ́n pé oúnjẹ aládìídùn kí ni favourite ọkọ yín. rice and eh, stew. tìyín ò tí ní tiẹ̀ da wọn tiẹ̀ ní ṣe yín wà látòkọ kì ṣe yán ṣe máa tó yá ẹ ṣèlérí lẹ́yìn rice and stew lálẹ́ ẹ̀ní kí lẹ tún fẹ́ ọ̀daràn straight mo ti bá yín sọ. ó ga jù àwọn olólùfẹ́ méjì tí mo gbà lálejò yìí ẹ wọ́n mọ ara wọn tán dáadáa gbogbo yín ọ̀tẹ̀ wà nílé ẹ máa fi ojú sí àwọn kéékèèké nínú ara yín nǹkan tó dáa ni ó máa mú kí okùn ìfẹ́ ó máa le sí i ẹ wọ orí ètò ilé aláyọ̀ náà láṣìwà ẹ jẹ́ àdé òkè lọ́hùn-ún orí ètò ilé aláyọ̀ lẹ́ṣìwà lórí Orísun tẹlifíṣàn náà la wà níbí báyìí fún àǹfààní ẹ̀jẹ̀ ṣe darapọ̀ mọ́ wa èmi àti àwọn ìdílé bàbá Rìndé ṣé mo gbà. àwọn náà ni àlejò wa lórí ètò lénìí wọ́n sì ti ń dá wa lára yá láti pàtó ti dé nítorí àti gbọ́ ìrìnàjò ìgbéyàwó wọn ibi tí wọ́n ti jọ ẹ́ wọ́n ti jọ ríra wọn he bẹ́ẹ̀ dẹ̀rẹ́ wọ́n ti ṣe ṣòwò mọ̀ mí tán wọ́n mọ ara wọn tán pam pam hundred percent <laughs> ọgọ́rùn-ún láì yọ kúrò bẹ́ẹ̀ ẹ oní báyìí ẹ kú kalẹ̀ lórí ìjókòó ní orí ètò ẹ̀yìn ìdílé aláyọ̀ tèmi ó ní abala yìí tá a gbé kalẹ̀ abala ojú abẹ la máa ń pè ṣé ká sójú abẹ ní ẹ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń mójú kúrò nínú àwọn kùdìẹ̀kudiẹ tó ń lọ nínú ìgbéyàwó wa tá a máa ń fẹ́ sọ pé èyí tó dùn tó dùn tó dùn tó dùn bẹ̀ la máa ń sọ. So ṣùgbọ́n àwọn díẹ̀díẹ̀ tó yẹ ká máa improve lé lórí a máa mójú kúrò ńbẹ̀ á wá kọ̀ nǹkan tí ò dáa lọ́jọ́ iwájú òun la ṣe abala ìkàlẹ̀ láti máa fi ṣí ara wa létí ojú abẹ tí wọ́n gbé wá rèé sísítà mi ọ̀dọ̀ yín ló ń lọ wọ́n ní látìgbà tẹ́ ti ṣe ìgbéyàwó ṣó ní àwọn apá abì kan tàbí àwọn nǹkan kan tí ẹ fẹ́ kọ́kọ́ yín máa ṣe fún yín tí wọn kì í ṣe. cosmetics bẹ́ẹ̀ pé ó yẹ kó máa ṣe hmm. tí tí mo dẹ̀ máa like kó máa ṣe. kó máa ṣe. ni pé um, ọ̀n kí n tí bá jáde àbí tí bá lọ síbi iṣẹ́ hmm. wọn kì í pè hmm. wọn kì í pè pé à báwo ni ẹ mọ̀ kí ọ̀ jáde náà kí ọ̀ jáde pé à ṣe ti débi iṣẹ́ o ọ̀ ní pè my mama expect pé mi màá tún pè é pé ah báwo lẹ wà ó hmm. nìkan pé mi mama expect pé kí wọ́n pè pé ah hello báwo ni o ṣe wà ọjọ́ ti débi iṣẹ́ o gbogbo hmm. nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n wọ́n sábà ń pè wọ́n sábà máa ń ṣe é kódà kódà ó ti kàn yín báyìí ìyàwó yín ní ẹ̀ sábà máa ń pè kì í ṣe pé ẹ kì í pè rárá <laughs> kí ló dé ẹ jẹ́ kọ́kọ́ tó dé eh, actually kò ń ṣe pé bóyá mi kì í pè hmm. but eh, ó mọ̀ mí dáadáa so i'm a very busy ah. person so Kene. but mo máa ń pè ọ hmm. <laughs> ẹ ẹ mọ̀. <laughs> mo ń gbọ́ ọ ṣe bọ́kùn mi ṣe bí ẹ justify action mi very busy. ẹ ló máa gbogbo àwọn sometimes ó lè jẹ́ pé. ó yá. so mo wá ń pè tán mo mm. kàn yẹ pé mo lè máa bóyá ok obìnrin máa mm. fẹ́ kí èèyàn pé bí i like. Uh, five to ten times. Hmm. mo lè kó dàrú. wọn fẹ́ kẹ́ pé five to ten times. ok. <laughs> <laughs> ok wọn máa fẹ́ kẹ́ pé five to ten times eh, ṣùgbọ́n yìí máa ń pè bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mejì eh, láàrin ọ̀sẹ̀ kan lọ́jọ́ kan lọ́jọ́ kan. lóòótọ́ pé tí n bá bí a ti bá jáde táwọn bá jáde òun náà ni bóyá tí n bá jáde ọ tó bá ok bóyá tó bá jáde hmm. hmm. ẹ̀ bá ti ok ìbúlẹ̀ dé hmm. lọ́sìn bóyá tó bá ti ń pẹ́ ẹ̀hìn ìgbà mo tún lè pèpè ok but ẹ mọ̀ obìnrin àwọn ẹ̀mọ́jú máa pè é tán ṣe lọ. ó béèrè ẹ ní pè. mo máa ń pè ṣùgbọ́n mi ò kí ń pè dáadáa. tí wọ́n bá ti lọ bí iṣẹ́ àti gbọ́ ṣe bẹ́ẹ̀ ti ṣàlàyé ẹ̀yin gbọ́ sílẹ̀ta yà ní ilé ìta wà ní ẹ̀yìn àti gbọ́ ṣẹ́rí tí obìnrin bá wà àgàgà tẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó tí ò tí ì pé tẹ́ bá pè lẹ́ẹ̀mẹ́fà kò tó wà not to talk of ẹ wá pè bí ẹ̀ẹ̀kan sẹ́ẹ̀mejì ṣe mọ̀ pé on the average ẹ̀ score tẹ́ bá pè lẹ́ẹ̀mẹ́fà kò tó wà tẹ́ bá pè lẹ́ẹ̀mejì then pé ẹ̀ tí ì gba pass mark ó yá ṣé ẹ ti wá wò nísìnyí pé ìyàwó yín ò fẹ́ wọ́n fẹ́ kẹ́ ẹ máa pè wọ́n lóòrèkóòrè bí àwọn kúrò lé ń sìn mo sì ń bọ̀ lọ́dọ̀ àwọn náà bí àwọn kúrò lé ń sìn bá láàrin one hour wọ́n ti fi pa àwọn ti máa débi iṣẹ́ o ah, ti yẹ kọ́kọ́ mi tiẹ̀ ti chẹ́ẹ̀kì àlàáfíà mi pé nǹkan ti ṣe mí lójú ọ̀nà kò mọ̀ nǹkan sì ní ṣe wọ́n ẹ̀hẹ́n so wọ́n fẹ́ kẹ́ ẹ pè kẹ́ ẹ béèrè àlàáfíà wọn láàrin wákàtí kan tó bá tún ti tó bí awọ méjìlá ẹ tún pè ìyàwó mi ṣó wà òkè ṣó ti jẹun <laughs> ṣe ń gbọ́ wàá ah. tún sọ aago mẹ́rin ṣó ti délé ṣó wà òkè ṣó ti jẹun kí la máa jẹ sùn ó darí ẹ ṣèlérí ẹ ojú ìyàwó yín. òkè láti ní lọ hmm. ok tí n bá ti ń pè ní ẹ̀ẹ̀mejì mẹ́ta tẹ́lẹ̀ máa bẹ̀rẹ̀ sí máa pè ní ẹ̀ẹ̀mẹ́fà ó wá kéré ju ẹ̀mẹrin irú ẹ̀fẹ̀ mẹ́wàá lẹ̀ ah. ẹ mọ̀ fi ọjà <laughs> ó dáa hmm. sísá mi mo ti sẹ pé mo ṣì ń bọ̀ lọ́dọ̀ yín nítorí àsìkò wa mo fẹ́ ní kí bọ́dà mi náà sọ nǹkan iye ọkàn hmm. tẹ́yìn náà kì í ṣe tí wọ́n fẹ́ kẹ́ máa ṣe ṣe lè sáré ṣe àbọ̀ ṣẹ́jú àsìkò àti sáré. ẹ eh, no kò sí kò really sí kò sí much hmm. Eh, nǹkan tí mo kàn rí tó kàn kò sí ní ibi. èyẹ eh, mọ̀ rìn the beautiful words bóyá. ibi tí mo kàn mọ̀ wúwọ̀ kù sí díẹ̀ ni láti máa ló máa ń pray o hmm. àjọ máa ń pray dáadáa àjọ máa ń but ẹ eh, mọ̀ the way bí wọ́n ṣe bí bí ṣe ẹ eh, bọ́ ṣe pé mi láti. ìyá <laughs> mọ́ mi yín dẹ̀ lélẹ̀ eh, twenty four seven ní. so níbi tó lọ́dọ̀ wa gbàdúrà dáadáa. wọ́n sì máa gbà sí i. gbà sí i. wọ́n ti ń gba bí wákàtí kan tẹ́lẹ̀ wọ́n sọ di wákàtí mẹ́ta. <laughs> I reserve my query <laughs> mo reserve query mi ó dáa tó bá ti jẹ́ nǹkan tẹ́ fẹ́ nìyẹn ṣùgbọ́n ẹ má má fi wé sí mọ́mì mi o kò ṣe é fi wé o mọ́mì yín wòlíì ni wọ́n àwọn wọ́n ṣe wòlíì o akọrin ẹ̀mí ni wọ́n ó dáa ó dáa sísà mi wọ́n ní kẹ́ ẹ máa gbà gbà dáadáa ẹ̀yin náà ẹ̀tẹ̀rẹ̀ àmàdúrà mo tún wá fẹ́ sọ nǹkan lẹ́ẹ̀kan pépé tí bọ́dà mi ò bá ti tètè pé ìyẹn fún àǹfààní àwa tá a wà nílé táwa náà ti sọ pé ẹ̀hẹ́ ṣe ti gbọ́ dádì wa ẹ̀ náà kì í pè ṣe ti gbọ́ báyìí lórí sun wọ́n ní kẹ́ máa pè fọ́ for five times. tí dádì ò bá ti tètè pè lọ́jọ́ mi a sọ pé dádì máa pè o hmm? ṣùgbọ́n ọjọ́ mi tí dádì ò bá ti tètè pè ẹ̀yin náà ò tí ì mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí dádì níbi tán wà ẹ̀yin náà tètè he ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ bá rí i pé ó ti ń lé ní wákàtí méjì sí mẹ́ta ẹ tètè pè dádì dádì ẹ ọ́ nìí ṣàlàáfíà lọ sísítà mi mo ti jù padà sẹ́yìn bẹ́ẹ̀ ìjọ tí bọ́dà mi ò bá ti tètè pé ẹ̀yin náà tètè gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kẹ́ ẹ pè wọ́n kẹ́yìn náà wo àlàáfíà wọn táwọn gan bá ti rí i pé ah woman yìí ti pè mí ẹ máa rí i pé nurse rẹ̀ ah mi tún fẹ́ kí woman yìí pè mí kíákíá wọ́n á ti pè yín that's the gmix ó dáa àti bọ́sẹ̀ abala eré ìfẹ́ àti bọ́sẹ̀ abala eré ìfẹ́ torí pé àsìkò wa wọ́n sáré bọ́dà mi àmọ̀ yín sì gbajúgbajà afun fèrè mo fẹ́ kẹ́ bá mi fi fèrè ó tiẹ̀ ti dá ẹ ti gbé e dání ẹ̀ kẹ́ bá mi fi fún fèrè ìfẹ́ fún ìyàwó yín láàrin ìṣẹ́jú kan àbọ̀ ó yá àsìkò wa sáré. ẹ kọjú síyàwó yín ẹ sísà mi náà ẹ bá mi ẹ bá mi bá ẹ ẹ ẹ ẹ fọwọ́ sí wọn lẹ́sẹ̀. kódà mi yẹ kẹ́yìn náà mọ̀ fèrè fún àgbàdìgbàjà olórin lẹ́yìn ó yá ẹ̀yin náà kọjú sọkọ yín ẹ bá kọrin ìfẹ́ kan fún wọn nítorí pé ẹ̀yin náà jẹ́ olórin ẹ bá kọrin ìfẹ́ kan fún wọn kẹ́ wá bá ń dúpẹ́ lọ́wọ́ wọn tó ti ṣe ń tọ́jú yín láti ọjọ́ ọjọ́ yìí wá tí ẹ ti ń gbé pọ̀. olómi hmm? hmm? òun tèmi. ẹ̀kọ́ sókè ṣẹ́fẹ́ fàjà sáà ti fún wọn. ọ̀rẹ́ mi olólùfẹ́. bá ń fọwọ́ sí wọn lẹ́. ojú kan ṣàlàjà ni lọ́lọ́lùwà kò sóhun tí ó yà wá. kò sí. olómi. bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́. oní tèmi. yes yes. ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi olólùfẹ́ olólùfẹ́ mi ni ojú kan ṣàlàdá ni ẹ bá òun wá ṣe òun lára lùwà kò sóhun tó yá wá ẹ bá dúpẹ́ lọ́wọ́ wọn tó ti tọ́jú yín láti bí ẹ ṣe gan wà dúpẹ́ o ẹ má kúnlẹ̀ orí afẹ́fẹ́ lẹwà ẹ mọ̀ kúnlẹ̀ wá délé. <laughs> ẹ ṣé gan ẹ ṣé fún gbogbo ìtọ́jú ẹ ṣé gan ẹ ṣé gan really appreciate I appreciate thank you very much. wà á bí yọ kìsì. lọ́sà <laughs> mm. ó dáa ẹ̀ẹ́dẹ̀ tí mo tọ́ dàrú náà yẹn wà lẹ̀ ó ń dúró ń dúró ó dárò mò ń dúró ẹ ṣeun àdúpẹ́ mm. nítorí pé àpò yẹn wá sórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn ẹ̀dẹ̀ jẹ́ wa ilé àtọ̀nà yín kò ní dàrú a máa mm. tẹ̀síwájú together forever ever ni láṣẹ ọlọ́run ọba ṣé tí a bá ti pè yín lọ́jọ́ mi ṣe máa dá wa lóhùn. bẹ́ẹ̀ ni ẹ̀yin ará ilé tẹ́yìn náà bá dàbí àwọn ìdílé aláyọ̀ mi tẹ́ ẹ fẹ́ bá wa darapọ̀ ẹ̀yin náà ìṣàtẹ̀jíṣẹ́ ṣọwọ́ a sì máa fún yín ní èsì tó dáa ọlọ́run ọba ìjọ onímọ̀ jẹ́ àyà olúwa ṣọlá fún mi aláṣà kẹtì yín gangan tí ò kọ́ mọ̀ ìyá gbogbo ìfẹ́ lórí ètò ilé aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn ẹ kó ìpolówó ọjà yín wá náà gbogbo yín tẹ̀ ń ṣe ẹ gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń jẹ ẹ <laughs> nínú ilé tá à ń lò nínú ilé ẹ fẹ́ talẹ̀ ẹ fẹ́ ra ilé ẹ fẹ́ ṣe gbogbo ẹ̀ ẹ pè polówó ọjà yín wá kábà yín polówó ẹ̀ lórí ètò Ilé Aláyọ̀ kájẹ́ kó gbogbo àyín ṣan mo ní tó bá tún fún máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a máa fi pàdé gbogbo ẹ̀rọ ayélujára mi pátápátá at ọ̀nàbàjọ́ ọláwálé náà ni at ọ̀nàbàjọ́ tí wọ́n jẹ́ Orísun tẹlifíṣàn àti Orísun TV káfíńrà táyọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ẹjẹ́ àjọ juwọ́ sáwọn ará lé pé bye bye.